wuka wuka faska gode mu gani kai kai oga kai da wajen kai ko kuma aha ciki da wani ba See, I use the knife. See magazine. See, see the magazine. Yeah. This is the magazine. Yes. Yes. Yes. Nice work. Ah, ah, this is nice work. I ah, see. This is excellent job. No, Don't worry, the floor is One, two.

Kai, dawo nan. Kai, kuma ka zo ka naso ciki. Aha, ciki da wani ba. See, I use the knife. See magazine. See the magazine. Yeah. This is the magazine. Yes. yes. Well, see no. This is knife work. I see. Easy, excellent job. So, so, AK now. AK for seven rifle. AK. AK. Ashinana. This is AK for seven rifle. Yes. Don't rush. Guy, raise your head up, this man. This is the AK for seven. No. Sorry, sorry. This is the AK for seven. Where is that knife? One. So the remaining magazine. See the other magazine. Yes, very good. Yes, See the other magazine. Why, give me the knife. Everything sir. This is this is the other magazine. Yeah. Tear it and bring it out. Lord, Wow. This is the other magazine. Yeah, that one you This is the other magazine of the AK-47 rifle. Bring it up. This is the magazine. Yeah, so yeah. remain the ammunition now. Remain the ammunition. Okay. Yeah. We will remove the ammunition now. So you can view it. This. You can view it. See another pistol. Yeah. This okay. is the pistol. Very good. This is the pistol. Wonderful. Magazine. Don't worry, Baba. No, no. Don't worry kéré o kéré o lónílé lóko nígboro lọ́jà ẹ súnmọ́ bí ká ẹ wá gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí o ẹ wá gbọ́rọ̀ pàtàkì yìí ọ̀tẹ̀ ń bọ̀ ọ̀tẹ̀ ń bọ̀ nílẹ̀ yorùbá ọ̀tẹ̀ ti dé ọ̀tẹ̀ ti gúnlẹ̀ nílẹ̀ yorùbá ẹ ń ẹ jẹ́ ká gbọ́rọ̀ ọ̀tẹ̀ tó dé ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí mò ń sọ ló ń ṣẹlẹ̀ yìí àwa yorùbá níbo la fi ọpọlọ wa sí níbo la fi làákàyè wa sí níbo ni a fi rònú wa sí ǹjẹ́ Yorùbá ò dàbí Yorùbá mọ́ ni ṣé Yorùbá jọ̀hún ti wá yàtọ̀ sí Yorùbá àsìyí ni Yorùbá a ti sùn a ti gbàgbéra ọ̀pọ̀ọ̀pọ̀ nínú àwọn Yorùbá ọ̀tẹ̀ ni wọ́n fi ń yọ̀ ọ̀tẹ̀ ni wọ́n fi ń jẹun ọ̀tẹ̀ ni wọ́n fi ń sara rí dín ọ̀tẹ̀ ni ìdùnnú wọn kó má bàjẹ́ kó má bàjẹ́ òun ni tàwọn yorùbá míì ìfàsẹ́yìn yorùbá ọwọ́ yorùbá ló wà tí yorùbá jọ tí yorùbá bá ti dẹ́kun ọ̀tẹ̀ tá a bá ti sọ̀tẹ̀ mọ́ a ní tẹ̀síwájú nínú ìgbésí ayé wa a ní bẹ̀rù kankan tó ń yọ níwájú a ní bẹ̀rù kankan tí ń bọ̀ lẹ́yìn iwájú wájú báyìí la máa bá yorùbá àgúnlá ni bóyá ẹnìkan dààmú yorùbá àgúnlá ni bóyá àwọn kan wọ́n kidnap yorùbá nígbà tẹnu wa bá kò iwájú iwájú láàmú abára wa mo fẹ́ kẹ́ mọ̀ pé nígbà tí Awólọ́wọ̀ ṣetán láti gbé ilẹ̀ Yorùbá lọ síwájú ńbo la wà níjọ́ náà lọ́hùn àwa Yorùbá yìí náà la dìtẹ̀ Awólọ́wọ̀ àwa lọ sọ Awólọ́wọ̀ dẹni aláìmọ̀ọ́sẹmọ̀ a dìtẹ̀ Awólọ́wọ̀ títí títí títí títí táwólọ́wọ̀ fi rọ́wọ́ mú àdìtẹ̀ Awólọ́wọ̀ títí títí títí táwólọ́wọ̀ fi rẹ́wọ̀n wò ǹjẹ́ tó bá já sí pé àdìtẹ̀ Awólọ́wọ̀ níjọ́ náà lọ́hùn ni ègún èpè àti ìbínú tí ń bẹ nínú Awólọ́wọ̀ àtàwọn àgbààgbà jọ́nà lọ́hùn kò ní máa àvẹ́tì àwa Yorùbá lónìí adìtì Awólọ́wọ̀ pé kò ní débẹ̀ kò ní débẹ̀ Awólọ́wọ̀ sì ṣe bẹ́ẹ̀ títí títí kò débẹ̀ tó fi jáde kó láyé Awólọ́wọ̀ rọ́nà débẹ̀ Awólọ́wọ̀ ó parí iṣẹ́ ẹ̀sẹ̀ ní ikú lérí pé kò jẹ́ nǹkan kan náà ni lérí pé ó fẹ́ gbé àwa yorùbá síwájú gbogbo ẹ̀yin yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ mọ̀ gbà náà tẹ́ mọ̀ àsìkò gbà Awólọ́wọ̀ mo lè kéré nígbà náà lọ́hùn kú mọ́mọ́ nǹkan tí jẹ́ Awólọ́wọ̀ púpọ̀ gbogbo wa la mọ̀ bí Awólọ́wọ̀ ṣe ń lo ìjọba pẹ̀lú ọpọlọ tí Ọlọ́run bá fún Awólọ́wọ̀ tẹ bá dé ìkẹ́nẹ́ nílùú Awólọ́wọ̀ kódà níbẹ̀ èlò ni wọ́n ń tapánu bẹ̀ gbogbo nǹkan ìkọ́lé pátá ló dínwó nílẹ̀ Awólọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ oríire ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùnú ní Awólọ́wọ̀ ti ṣe fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n àwa Yorùbá yìí náà la dìtì Awólọ́wọ̀ a ní àníjẹ́ kó débẹ̀ kò sì débẹ̀ a dìtẹ̀ tó ṣe ṣáṣí pé Yorùbá inú ọ̀tẹ̀ ni wọ́n ti ń jẹun Yorùbá inú ọ̀tẹ̀ ni wọ́n ti ń mu ó tún tẹ̀síwájú nínú tẹ̀síwájú ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ Nàìjíríà àti ọ̀rọ̀ Yorùbá yorùbá tún ṣe bẹ́ẹ̀ títí títí títí wọ́n dìtẹ̀ wọ́n dìtẹ̀ moshood abiola ẹ dìtẹ̀ moshood abiola títí títí títí ẹ jẹ́ kó rọ́nà lọ gbogbo àwọn tó dìtẹ̀ moshood abiola níjọ́ náà lọ́hùn àwọn náà dà àwọn kan mọ̀ ti kú kódà àwọn kan regret lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan sì ń bẹ láyé báyìí wọ́n ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí tó já sí pé káwọn náà máa gbọ́ fídíò mi ká máa kábàámọ̀ bí tó bá ti ń gbọ́rọ̀ mi yìí àwọn tó dìtẹ̀ Abíọ́lá nígbà náà lọ́hùn wọ́n dìtẹ̀ Abíọ́lá títí títí Abíọ́lá fi kú kódà gan àtúgbọ́ pé wọ́n tún gbowó lọ́wọ́ wọ́n gbowó lọ́wọ́ ìjọba lérí ikú Awólọ́wọ̀ àwa Yorùbá náà ni kàkà kí ó sàn fún Yorùbá kàkà kó jẹ́ ìdùnnú fún Yorùbá kàkà kí àgbà kí Abíọ́lá gbé wa dé bilẹ̀ lérí tó fẹ́ gbé wa dé àti iṣẹ́ tó fẹ́ ṣe fún wa ribiribi tó fẹ́ ṣe fún wa á di tẹ́lẹ̀ àní kò ní débẹ̀ yorùbá náà ló dìde ló gba ìjọba lọ́wọ́ àwọn tí ò yẹ kó gba ìjọba lọ́wọ́ wọn àrò ọ̀tẹ̀ tá à ń wí nìyẹn ṣébi tí ẹlẹ́kùn bá ti ń sunkún bí tí èèyàn bá ti ronú ìbànújẹ́ pétò nǹkan ti ba nǹkan ti ṣẹlẹ̀ sínú ìgbésí ayé òun ibẹ̀ nínú yorùbá tí máa ń dùn yorùbá máa sọ pé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan yìí da ìwọ̀ ọ̀tẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ̀ ọ̀tẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ̀ ọ̀tẹ̀ ni ìwà ìwà tí kì í jẹ́ kéèyàn kéèyàn ní tẹ̀síwájú àwa yorùbá là ń dààmú jù nílẹ̀ yorùbá ẹ wá wo ọ̀tẹ̀ tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ sí báyìí àwọn yorùbá tí wọ́n ń jáde lóríṣiríṣi oníkálukú ti ń gba fọ́ọ̀mù bó ṣe ń gba fọ́ọ̀mù ní èkìtì náà ń gba fọ́ọ̀mù ní ogun state náà ń gba fọ́ọ̀mù lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gba fọ́ọ̀mù níjẹ̀bú lérí pé wọ́n fẹ́ di pírẹ́sidẹ́ǹtì ta la fẹ́ yàn ní gẹ́gẹ́ bí yorùbá ṣé àwa yorùbá à níbi tí a ti ń bá tí làákà ìwà ti ń bá wa sọ̀rọ̀ ní ta lè jókòó tá a ti lè bára wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yorùbá ló ti dìde lónìí o ọ̀tẹ̀ ti dé ọ̀tẹ̀ ti dé nílẹ̀ yorùbá gbogbo ẹ̀yin yorùbá ọ̀tẹ̀ ti wọ̀lú báyìí ta lẹ̀yin fẹ́ bá lọ àwọn kan ní igbákejì olórí làwọn fẹ́ bá lọ àwọn kan ní àwọn ò bá igbákejì olórí lọ àwọn kan ní bàbá bàbá ní lábẹ́òkúta làwọn fẹ́ bá lọ àwọn kan láwọn ò bá bàbá lábẹ́òkúta lọ àwọn kan ní kàkà kíkú má jẹsẹ̀ sí kíkú má jẹsẹ̀ sí àyàfi ṣàwàdà ni bàbá èkó gangan làwọn fẹ́ bá lọ bàbá bàbá ará èkó yẹn tí gbogbo yín mọ̀ òun làwọn fẹ́ bá lọ gbogbo àwọn tí mo wá dárúkọ ìlọ́tùlọ́sì yìí yorùbá náà ni wọ́n o àwọn náà náà sọ̀tì ara wọn máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ní gbogbo ọ̀rọ̀ yorùbá níbẹ̀ ibi tí yorùbá must go oòdùà la fẹ́ yorùbá máa dá dúró ṣe mọ̀ pé níjọ́ kìíní ọjọ́ sí tó fẹ́ gbàjọba ẹnu kọ́nà fi gbàjọba documentary ni wọ́n ṣe tó fi gbàjọba documentary gbogbo ìlú tó máa ń gbàjọba káàkiri gbogbo àgbáńlá ayé tó bá fẹnu ṣe wọ̀nyí rọ́nà lọ documentary náà fi ṣe kí yorùbá gorí àléfà lónìí lópin ìgbà tó bá já sí pé ẹ sùn ẹ gbàgbé ara yín dọkumẹ́ntìrì yẹn náà ni ó máa lọ títí títí tí tẹ́ẹ̀fì báṣẹ́ débi tó yẹ kẹ́ báṣẹ́ dé ìwọ̀ ọ̀tẹ̀ ni gbogbo wọn wá ń wù nísìnyí ẹ wá lẹ́ ń kórìíra ẹnìkan ẹ lẹ́ ń fẹ́ràn ẹnìkan ẹ láwọn kan ló fẹ́ ṣe ẹni tẹ́ lẹ́ kórìíra ẹni tẹ́ lẹ́ fẹ́ràn lónìí ìjẹ́ tó bá débẹ̀ lọ́la ẹni tún kórìíra rẹ̀ ni. níbo la fẹ́ bọ́ tẹ̀ lọ nílẹ̀ Yorùbá níbo la ń gbọ́ lọ ẹ wo gbogbo àwọn tó kóra wọn jọ tó ní yorùbá oòdùà for life ǹjẹ́ yorùbá oòdùà for life yẹn ǹjẹ́ ẹ ti tún ọkàn ara yín ṣe kó tó di pé ẹ máa pariwo yorùbá oòdùà for life ọkàn gbogbo yín ò mọ gbogbo ẹ tẹ̀sí yorùbá oòdùà for life inú gbogbo yín ò mọ ẹ lọ sùn kẹta kàkàkà ẹ ronú kẹ tó dá yorùbá oòdùà for life lẹ̀ èmi ò ní mi ò sọpọ́tì yorùbá o bí yorùbá bá dé lónìí mò ń bá yorùbá lọ bí yorùbá bá ṣẹlẹ̀ lónìí ti yorùbá náà ní mi. àmọ́ gbogbo àwa tá à sọ pé Yorùbá for life lónìí ọlọ́tẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ò tiẹ̀ mọ́bi tó ń lọ ó kàn gbọ́ pé wọ́n ní Yorùbá for life náà ló ń lọ sí Yorùbá for life ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ tí ń bẹ nínú ilẹ̀ Yorùbá ẹ jọ só ń bá wa lọ sílẹ̀ Yorùbá náà ni ó ń bá wa lọ sílẹ̀ Oòduà ni gbogbo wa kẹ́ni máà ní tí ó ń bẹ nínú èmi àti só fẹ́ bá wa wọnú Oòduà yìí náà ni gbogbo ìwà pé àfẹ̀mí àfẹ̀mí tó ń bẹ nínú ìwà gbogbo oníkálukú wa tí wàá ibà bá wa dé ní Oòduà a lè débi kankan láéláé mo mọ̀ pé jọ́kíjọ́ tí Oòduà yìí náà bá bọ́ sí i ogun tí ó ṣẹlẹ̀ láàrin wa ogun kékeré kọ́ ogun àṣà kọ́ láàrin gbogbo àwọn atapẹ̀rẹ̀ alódùà ibi tó já sí pé bí ojú ìṣáájú ojú ìṣáájú àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kú mọ ọjọ́ òṣòmò ń wẹ̀yìn ẹ tó ti ń bá wa lọ láti òní ìlọ tá a mọbi tá a ń lọ àwa mọbi tá a ń gbà mọ́ ẹnu lásán lani, ní àwọn haúsá gbọ́wọ́ lẹ́rán wọ́n ń wò yín haúsá lásán àwọn arẹwà lásán náà kó sí àárín yorùbá tí yorùbá ò mọ tó ń ṣe mọ́ báyìí o arẹwà lásán ló wà àárín yorùbá ṣé arẹwà kàwé tó wa ni àbọn lọ́pọlọ tó wa àbọn níyì jù wa lọ àbí wọ́n mọ̀ wá jù wa lọ yorùbá ló wà most talented intelligent ní gbogbo ilẹ̀ nàìjíríà tí ilẹ̀ nàìjíríà bá da lónìí ọwọ́ yorùbá ló wà bí ilẹ̀ nàìjíríà bá dàrú lónìí ẹ lọ bèrè lọ́wọ́ yorùbá ibi ìfẹ́ràn owó owó owó owó mo fẹ́ dolówó mo fẹ́ dọlọ́lá mo fẹ́ dọlọ́lá mo fẹ́ dẹni ọ̀rọ̀ mo fẹ́ dẹni tí gbogbo yẹn máa pé wò mo fẹ́ dẹni àpésìn in tó ń pa yorùbá nìyẹn màá sòdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ń bọ̀ wá àsìkò tó láti máa sọ èmi ni mò ń sọ̀rọ̀ ẹni sọ bẹ́ẹ̀ à ń bọ̀ wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá ẹ̀yin Yorùbá ẹ ẹ̀ sojo lánàá àmẹ́ ń sojo lónìí ẹ ti ń ti ara yín ẹ sùn ẹ ta ẹ tí ẹ ń lọ ilẹ̀ Yorùbá ò ni mo gbọ́ gbogbo ìtàn yorùbá tí mo máa ń gbọ́ yorùbá yìí sojo kì sa èmi mo èmi ọmọ ọba àlùfọ́n ni mò ń sọ̀rọ̀ mò ń fi tọkàntọkàn sọ̀rọ̀ ni àsojo nínú ìdílé wa rí láyé mi kì í sojo a kì í sálábòsí òdodo ọ̀rọ̀ làwa sì máa ń sọ títí tá a fi máa ń jáde láyé nínú agboolé wa ẹ ṣe ẹ tẹ̀lé mi ká lọ níbi ọ̀rọ̀ mi tó ń bọ̀ wá nípa ọ̀rọ̀ Yorùbá ó dìgbà.